ماشي بنور الله ماشي ماشي بنور الله ماشي ماشي بنور الله ماشي ماشي بنور الله أدعي وأقول يا رب يا رب تبقى لي حسن وجاه زدني بحبك حب يا رب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 òun ni àṣejù nípa ọ̀rọ̀ ẹ̀sìn ǹjẹ́ yẹn lè sin lọ́hùn ká tún wá nàka sí i pé tiẹ̀ pọ̀ ìtumọ̀ rẹ̀ nù gbàá níbi ẹ̀sìn ọlọ́run náà a tún lè nàka sí yẹn pé a eléyìí pọ̀ ìtumọ̀ alugolówó fìdí nìyẹn irú tọ́píkì báyìí kọ́lọ́nkọ́ wa sàmànà wa ni nínú àwọn tọ́píkì tó gba ẹlẹgẹ́ púpọ̀ òun ni ọ̀rọ̀ alugolówó fìdí ní ti torí pé ìran àwọn èèyàn kan bẹ bí èèyàn bá ń jí kásùbà púpọ̀ ó ti sàṣejù nínú ẹ̀sìn lọ́dọ̀ tiwọn èyí ṣe gbogbo àṣùbà bó tutù mú bọ́mọ obìnrin mùsùlùmí bá jáde tó bo gbogbo ńtọ́lọ̀ ní ó bò lọ́dọ̀ àwọn kan àṣejù náà nù òun ni mo fi lọ́ọ́ gba ọ̀rọ̀ tó gba ẹlẹ́gẹ́ ni tí a gbọ́dọ̀ ṣàlàyé lẹ́nu wọn bá bí tọ́lọ́mbá ní kó yá wa náà ma pé kíní ń jáse jù nínú ẹ̀sìn kí sì ni ọmọ ànábì ádámà lérò pé àṣejù ni tí ò jáse jù lọ́dọ̀ tọ́lọ́hún at the same time ẹlòmíì náà ntọ́lọ́hún ọ̀bẹ ni ọmọ ṣe ni ó sì máa pe àwọn èèyàn sí. Si ó yẹ ká pàkíyèsí ẹrú náà irú ẹni bẹ́ẹ̀ náà pé àà eléyìí tí wọn náà ń wí ó ti kọjá bí tọ́lọ̀ ní kò dé. ṣùgbọ́n ṣáájú gbogbo ẹ̀ hadith anabu muhammad sallallahu alaihi wa sallam kan lọ́lọ́ ní kí n rántí òun ni mo sì fẹ́ fi ṣe alimadikalu ilẹ̀ mọ̀ọ́dọ́ bóyá ti ọ̀nà bẹ̀ wọlé. روى الإمام الترمذي رحمه الله بإسناد حسن إلى أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله قال زار النبي صلى الله عليه وسلم شابا وهو في مرض الموت فقال النبي صلى الله عليه وسلم كيف تجدك قال الشاب إني أرجو الله وأخاف ذنوبي فقال النبي صلى الله عليه وسلم لا يجتمعان في قلب عبد في مثل هذا الموطن إلا أعطاه الله ما يرجو وأمنه مما يخاف anas bin malik radiyallahu ta'ala anhu sahabi anabi ta ma ni bi amowo ọgbọdọ anabi wa muhammad sallallahu alayhi wa sallam òun ló ṣe wá ní àǹfààní hadithi ńláńlá yìí gẹ́gẹ́ bí alimami tirimidi ti gbà wá nù tíra wọn anas bin malik ní lọ́jọ́ kan anabi dìde ó lọ ọ̀dọ́ kan nígboro Madina ọ̀rẹ́ anabi lọ gẹ́gẹ́ bá a ti mọ̀ pé nínú ẹ̀kọ́ tá anabi wa sallallahu alaihi wa sallam kọ́ yìí mẹ́ òun ni iyadatul marid bàbá gbọ́ pé ọ̀rẹ́ nìkan ní mùsùlùmí bá nínú téèyàn fi gba ni pé ẹja lọ kì kíkí ń lọ ọ̀dọ́kùnrin yìí anabi ba lẹ́ni tó ṣe pé ní wa huwa fi maradil maut àárẹ̀ ọlọ́jọ́ lọ́dàbí pé ń ṣe ìyẹn ni pé àárẹ̀ tó súnmọ́ pé a bọ́lọ́mbáyà ní okùn tẹ́lẹ̀ yóò lò láyé lókun àmọ́ pẹ̀rẹ̀ tí ọmọ anabi adama lè rí tí ó fi mọ̀ pé a bọ́yá wọn lè la àárẹ̀ yìí irú ọmọ yìí ń bẹ nípò bẹ́ẹ̀ ń jọ náà anasi la anabi wa suma anabi wa bi ní béèrè yìí anabi ní kayfa tajiduka bóòlù ti ń kìlò ń fi bóòlù ń rí bóòlù bí bàtà wa náà ń gbé bóòlù ń ṣe ọ́ anabi bi ọmọkùnrin yìí bẹ́ẹ̀ èsì tí arákùnrin yìí ọ̀fọ̀ ń jọ náà òun ni mo bẹ́ lọ́nkọ́ lọ́n wo fi ṣe ìmẹ́lẹ̀ fún wa lórí tọ́píìkì wa lónìí anasi ni ti ọmọkùnrin fi dá anabi lóhùn jọ yẹn ni pé inni arju Allaha wa akhafu dhunubi ìwà anabi sallallahu alayhi wa sallam bí mo ti wà yìí tọ́ arju Allah ní tàn máa pé ìkẹ́ ọlọ́wọ́ mi wa akhafu dhunubi àmọ́ nígbà ní ní at the same time bí n ti ran kan pọ́lọ́hún ọ̀sánú mi yìí àkáfù gbóná omi ẹ ẹ̀rù ẹ̀ṣẹ̀ mi sì ń bà mí arjulọ́ha wà àkáfù gbóná omi. Ah, ọlọ́run mo mọ̀ pé kò ní ah, kò ní sàìmọ́ sànú mi àmẹ́rù ẹ̀ṣẹ̀ tèmi gan-an <laughs> ń bà èmi gan-an ọ eh, contradict ara wọn àbí anabi wa la sallallahu alaihi wa sallam anasila anabi wa ni la yajtami'ani fi qalbi abdin fi mithli hadha al-mawtin irú méjèèjì yìí tó pàdé lọ́kàn ọmọkùnrin yìí kò lè pàdé lọ́kàn èèyàn kan fi mithli hadha al pàtàkì jùlọ nírú ipò tó wà yìí kí ni nǹkan méjèèjì náà ar-raja ìníran kàánú ọlọ́run àti bẹ̀rù ìyá ọlọ́run ànábì ní méjèèjì ò lè pàdé lọ́kàn èèyàn pàtàkì jùlọ nírú ipò yìí ilẹ̀ àtọ́hùlọ́hù ma yẹ́rùjú àmànàhù mímọ̀ yẹ̀fà àfi kóluwó fún ní tí ń níran kan ní tí ń se ń bẹ̀rù ọlọ́run ó sì kí ọ̀rẹ́ yọ́fẹ̀mí rẹ̀ balẹ̀ ń bẹ̀ bá dìfínà ti máa nù kí wàá lọ jọra wọn pẹ̀lú alugolowo fìdí bó ti ṣe àpí àsẹ́mi ọlọ́nkọjọ́ àpí àsẹ́yìn náà bẹ́ẹ̀. gbogbo ń tà ń pè ní àṣejù àṣejù nínú ẹ̀sìn ntí ń fa àtògùn rẹ̀ ń bẹ nù hadithi hadithu anas bin malik radiyallahu anhu alikawufu warọja gbogbo ẹni ó bá ṣe pé ntọ́ máa ń pa ọlọ́run ni pé a bàbá gbọ́ ọ mú ọjẹ yàrá yàáyà bẹ́ẹ̀ ọlọ́run ní yàrá yàáyà ó ní baba ńlá baba ìyá lọ́dọ̀ ẹni ó bá ṣe pé rí tóun rí ọlọ́run nìkan ni pé bọ́ọ̀ bá tiẹ̀ ọ́ oyin. Leisa indahu raja kọ̀mọ́ rántí pé a ibùn náà ló pera rẹ̀ ní arhamu arrahimi pé ẹnìkan ò tún lè kẹ́yàn bíi tòun tọ́lọ́n òun lòun kẹ́yàn jù kò sí bí òsè ní sàṣejù nú ẹ̀sìn òun làwọn àfa wa sọ di fọ́múlà bíi píríncípù fi ilmi al àwọn afa wa hun látara hadith yi wọn wa hun jumla bi mẹ́ta bi mẹ́rin pé kó ma jẹ watch fa wa mùsùlùmí. wọn man abada allah bil khawfi wahdahu fahuwa haruri man abada allah ومن عبد الله بالرجاء وحده فهو man abada allah الله mahabbati waḥdaha. فهو زنديق ومن عبد الله عز وجل بالخوف والرجاء والمحبة فهو مؤمن بالله عز وجل wọ́n ní gbogbo ẹni tí ó bá yẹ pé ntí òun máa ń pa ọlọ́run ni pé ṣẹ̀dídò lẹ́kọ́ bì ìyá ọlọ́run nìkan ní fi rántí ọlọ́run pé a ah, ọlọ́run níbo wọn bá gbá yàn mú bẹ́ẹ̀ bọ́ bá gbá yàn mú lóòótọ́ kọ̀ rọrùn ọlọ́run kọ́ máa jẹ wá ń yá. àmọ́ ànábì ni la yajtami'ani méjèèjì tó fi lè lọ́ọ́ pàdé lọ́kàn yàn à ń tọ̀ ń kú oríire. gbogbo ẹni ó ṣe pé al-khawfu ìbẹ̀rù ọlọ́run nìkan nífin sin lọ́hùn àwọn àfààní kò síbi tí ó gbé e gbà fahuwa haruriyun àwọn tó sàṣejù àsìn láyé àwọn là ń pè ní haruri àwọn là dà pé wọn ní ń jẹ alihawariju wọn bá pè yàn ní haruri àti khariji bí ìgbà tí wọn pè yàn ló kọ àtòkì ni òun ló ṣe wá nu hadithu kan látọ̀dọ̀ ìyá ńlá wa aisha radiyallahu ta'ala anha arábìnrin kan wá bá mu'adha lọ́gba hadithi wa ara àwọn ọ̀rẹ́ aisha tó súnmọ́ púpọ̀ ní radiyallahu anha ọlárakùnrin kan wá bá aisha ìwọ̀n ń bìyà ńlá wa Aisha pé kéìfà ó ti lé ó ti bó ló ṣe rí bẹ́ẹ̀ àwọn obìnrin bí a bá ní nǹkan oṣù ẹ̀jẹ̀ bímọ agbọ́pọ̀ àní kírun agbọ́pọ̀ àní gbáwẹ̀ èyí ṣe téèyàn ọmọ sàn àwẹ̀ tí ò ní sàn o ṣé ìrún wa ju àwẹ̀ wa dùnrún lọ́kọ́run ẹgbẹ́ kí la Aisha wí àhàrò rí yẹtùn àǹtí ṣé ara wọn ni ọ́ àhàrùríyàtún àǹtí ṣé ara àwọn àhàrùrí ara wọn ni ọ àwọn ni wọn nírú béèrè báyìí lẹ́nu ìyẹn ni pé gẹ́gẹ́ bí àwọn àlùfáà ti wí man abada allah bil khawfi wahdahu gbogbo ẹni tí ó bá àṣẹṣe ara ẹ látòní lọ tó bá rí i pé wọn ò nǹkan kan pọ Ọlọ́run ju pé bí ìgbà tí walilahi mathalu ala bí ìgbà tọ́lọ́pàá ń sọyàn ní wo Ọlọ́run jẹ pé bọrẹ bá tì ọ tí o ma ran kan pé ní gẹ́gẹ́ bọ ọmọkùnrin yìí ṣe lóun ran kan arjulaha wa akhafu dunubi àwọn àlùfáà ni kò sí ní tí ó fi kún un ó kò kéwú ọgbọ́ wá sí kò gbọ́ wá sí fahuwa haruriyun ìran àwọn tí máa ṣàṣejù ń pẹ́ ẹ̀sìn ibi tí ó lọ nù. waman abada Allaha birraja'i wahda gbogbo ẹni ọba wa ṣe pé ntòun fi ń sin lọ́hùn tiẹ̀ òun lọ́lọ́hùn òróró opposite nu ọlọ́hùn òróró ọlọ́hùn sì lóhùn òróró kí ni tó máa ṣẹ̀dí ìdólẹ̀ ẹ̀kọ́ bí ìyà tó le ìtumọ̀ pé èèyàn òróró náà nù ẹni ọba ṣe pé ọlọ́run òróró ni ọlọ́run tiẹ̀ kọ̀ mọ̀ pé bọ́ba gbàyàn mú o ìyá rẹ̀ ọ̀dẹ́rùn o tó ipẹ́ nu ọlọ́run òróró nìkan náà làkìdá tiẹ̀ láàrin òun àtọ́lọ́run àwọn onímọ̀ ní fahuwa murji'un torí wọn là ń pè ní murji'a àwọn lẹ̀sìn ò nǹkan kan lọ́dọ̀ wọn àwọn ni kò ẹ ọkọ̀ tẹ̀mí máa pè àwọn ni kò bad kò bad sílẹ̀ náà bad ni. <laughs> irú wọn lẹ́ẹ̀ máa gbọ́rọ̀ ọ̀rọ̀ báwọn ní lọ́dọ̀ rẹ̀ sílẹ̀ iná dẹ̀ tó bá di nínú ẹ̀sìn torí pé òun ọ̀ mọ̀ pé bọ́lọ̀mbá lẹ́yìn ò ṣe nǹkan tí ò ṣe ó níyà ńlá tí máa fi jẹ́yàn ìran kẹta táwọn onímọ̀ fi kún wọn ni wọn máa ní abadallaha bil mahabba inú téèyàn máa fi sin lọ́hùn òun ni kéèyàn ó nífẹ̀ẹ́ ọlọ́hùn inú àníwá olè ìbáadà oríṣi ìran ìbáadà òun ni kéèyàn al mahabba ó fẹ́ràn ọlọ́hùn èèyàn gbọ́dọ̀ máa sin lọ́hùn sin pé bàbá kú sin nísìnyí ó lóun ó fi wá síná bàbá kú sin nísìnyí yọ la jíà ọ gbọ́dọ̀ máa wà lọ́kàn rẹ pọ̀ fẹ́ràn Ọlọ́run Ọlọ́run tó gba ìbádà rẹ àmẹ́ni ọba ṣe pé mahaba yìí ìfẹ́ yìí nìkan iná ní fi ń sin lọ́hùn àwọn afáàní tóun náà yà kó ju kínní fọwọ́ zindik irú wọn làwọn free thinker àwọn ò àti kọ́wọ́fọ́ àti rọ̀jáwò ọ̀gángan ọ̀tí ẹ̀ sí ńlá ka ìtì wọn. táwa ni mùmíní òdodo wọn ni man abadallaha bil khawfi wal rajai wal mahabba. gbogbo ẹni wọn bá sẹ́sẹ́ ara ẹ̀ gbìyànjú rẹ̀ látòní kó wo kí ni perception rẹ̀ ń pọ̀ ọlọ́run tó ń sìn. tí mẹ́tẹ̀ẹ̀ta yìí ọba pàdé lọ́ọ́ túnra rẹ̀ yẹ̀ kọ́ ọ máa bẹ̀rù ẹ̀ pé ee bàbá gba yàn mú o èèyàn jẹ yàláyàyà o bẹ́ẹ̀ ni àmọ́ a aláàánú ni nbí mo ṣe é dé yìí náà yọ sànú mi à ńsìnsìn pẹ̀lú pé mo ṣe kíni mo nífẹ̀ẹ́ rẹ àwọn onímọ̀ ní fahuwa mu'minun billahi azza wa jal pilẹ̀ ntí ní aṣọ lónìí al-guluwu fi din òun náà òun ni kéèyàn ọmọ máa rí ọlọ́run ju pé a ó ti yin gẹ́yìn àyàn ọ̀daràn ẹwúrú mọ̀gọ́hìrò gòlówì tí ó lè kọ́mọ̀n nípa ẹni tó bá lé àrùn tá à ń pè ní aliwọ̀sowàs ọlọ́run kọ́ mọ̀ fi dán wa wò aliwọ̀sowàsù ni oníròyìnròyìn ọkàn yọ sálù alálẹ̀ mẹ́rin yóò ṣe lẹ́ẹ̀mẹjọ yọ kábàárà lẹ́ẹ̀mẹjọ Allah Allah Allah yọ sàlù alátán yóò tún jáde yóò tún wò pé ah, àbóhùn ti àbí òun àbí ah, bóyá omi kan tó fọ́nlẹ̀ kan òun àkúmọ bó ti jẹ́ sheikh náà sheikh shibili rahimahullah afa abdulmumini ma wọn sheikh shibili lọ sọ fún wa ní kíláàsì ńjọ kan pé inú ẹni tí wàsíwàsù kó bá láyé òun lẹni tí ń kọjá lọ́ńta àwọn kan sì ń báyà wọn ń fọ abọ́ àbí wọ́n ń fọ omi lókè ń ti wọn omi wa kínkínní wa ta sí i wọ́n á ní oyè àwọn ọmọ bóyá ẹgbẹ́ ni bóyá ẹgbẹ́ kọ́ bóyá ẹgbẹ́ ni ọkọ wa ké sí wọn pé ẹ dálé lérí kí n kú fẹ̀ kan mọ̀ pé <laughs> ẹgbẹ́ ni kí n wá lọ wẹ ẹ̀yẹ kínú kọ́ wa dá mi lójú pé ẹgbẹ́ ni <laughs> àkúmọ̀ nísìnyí bóyá ẹ̀gbin ni bóyá ẹ̀gbin kọ ọyá ẹ da ẹfẹ kẹ da kí ni òun sì ń lórí ọwọ adami lójú nísìnyí pé ẹ̀gbin ni kí wọn á lọ wẹ̀ báyìí ẹlòmíín sin lọ́hùn débẹ̀ yóò sì rò pé ntọ́ lọ́hùn fẹ́ nu wàláì díẹ̀ díẹ̀ nísì máa bẹ̀rẹ̀ tọ́ba wọ̀nyàn lẹ́wù tán lágbádá mo ti rí kwẹ́sàn obìnrin kan rí tọ́kọ sáwọn àlùfáà wípé òun ti bá a débi pé ọmọ tóun bí gan òun ò lè tábà fún un mọ́ àfi kọ́ gbọmọ ọ̀dọ̀ tí ọmọ yanjú torí pé kò sí bí o ti tábà tí ẹ̀mí rẹ̀ òun ní sọ pé kíní kan ti ara ara guluwu nu o bọ kí ni ìpìlẹ̀ gbogbo ẹ̀ tọ́lọ́mùbá ní kárí àìláàjò yìí ń ṣe òun ni pé mọ̀mọ́ rí ọlọ́run rí olùyẹ jẹ yẹn ń yá nìkan máa mọ̀ kó níyàwó àmọ́ máa wá mọ̀ kí ha níbi agbára mi dé ló ti mọ̀ yìí yọ sànù mi lè jókè tọ́lọ̀ ń bá ní kéèyàn ó lè máa mẹ̀ntẹ́ẹ̀nì ẹ̀ bá nábì ti wíwọ̀n fahuwa mu'minun billahi azza òun ni mùmíní o ọ̀kan kan téèyàn bá múnú rẹ mẹ́tẹ̀ẹ̀ta yìí tí méjèèjì yókù òkun nàtíjà rẹ̀ rìsọ́ọ̀tì rẹ̀ làwọn onímọ̀ wí fún wa ni ìmọ̀ kọ ya ọlọ́run òróró tọ́wọ́ adálìkìyàmà tọ́ dọ́run mọ́ tọ́ pé àsóróró aha àbí kò fi ayé yìí nira ẹ̀ la lẹ́yìn tí ó sì pé ní kò lé dáradà kan lọ́dọ̀ ọlọ́run torí gbogbo ẹni tí ń bá ń ṣàṣejù ẹ̀sìn èyí tá a gbọ́dọ̀ jọ dá lójú ni pé kò ní o lékún kínni bọ́lọ̀mbá tiẹ̀ ṣàánú rẹ tí o tún bọ́ wípé èé ṣe tó fà á kọjá ibi tí mo gbé ka bọ́bá tiẹ̀ sànù rẹ̀ ń belé yìí àmọ́ má tan ara rẹ̀ pé bóyá nǹkan kan ó tún wá torí yìí ń lékun ní ntọ́lọ́wọ̀n ọ̀bíọ́ ní ntànàbí ọ̀bíọ́ kàlà kò lè rí bẹ́ẹ̀. mo ní ó wù kí n fi hadith yìí ṣe madikalu kí n wá ṣẹ̀ṣẹ̀ wá bọ́ síbi anasiru mọ̀gbó bí mo ti prepare rẹ̀ báyìí. àkọ́kọ́ ntí mo fẹ́ kí. ọ̀rọ̀ lọ́bẹ̀ lẹ́yìn mẹ́díkàlù kékeré yìí òun ni mẹ́lì gòlò kí là ń pè ní gòlò mo ti pẹ́ sọ lẹ́ẹ̀kan pé àwọn alifáàdù kan bẹ tó wà sensitive téèyàn bá rọra ẹlòmíín tó ti fẹ́ lò fún tẹ́lẹ̀ ní ọmọ yìí lọ àwọn ìlú kan bẹ nísìnyí ẹ irú amòròkè rúfin làwọn làwọn dókítà dé níjọ́ ọlọ́run ti ní ọmọ yàtọ̀ dáadáa nísìnyí náà o níjọ́ ń láwọn ìlú lẹ lárúbáwá kan béèyàn bá ń lọ àṣùbà púpọ̀ yọ wọnú rẹ́kọ̀dù ọlọ́pàá tí ń lọ jàmá èèṣe yà <laughs> ó tún ti wá wọn ó sì fáìlì fún ní police station àdúgbò rẹ̀ bí wọn bá sì fún àwọn wọn dáràn toríjọ́ tí wọn bá gbọ́ gbàù níbì <laughs> òun ọkọ̀ wa mú ètí ń lọ àṣùbànjọ ojúmọ́ o gbọ́dọ̀ jẹ́ pé ẹ dákun sí gòlúwù nù lọ́dọ̀ àwọn kan ló ní gòlúwù nù bẹ́ẹ̀yàn bá ń wá sọ̀rọ̀ tó mùsàkímù púpọ̀ tí ń wá paasi púpọ̀ ládùúgbò ẹlòmíì ó ti dala ṣe jù èsì gbogbo gbà à ń lọ gbọ́ wá sí à ń lọ ṣe kínní wàhálà yín pọ̀ òun ló fi ṣe pàtàkì kakọ mọ kíni definition gulu aligoluwo fi adi ìsàsejò nípa ẹ̀sìn. alimami ibn hajarin rahimahullahu ta'ala nínú àwọn àgbàfà tí gbogbo ayé náà gbà pé àfà ni wọn òun ibn hajar alhafiz ibn hajar mo rí fún wọn nù fathul ọwọlé púpọ̀ alimam ibn hajari ní hakikatul gulu kí ni pàápàá ń tà ń pè ní àṣejù nínú ẹ̀sìn àbáṣejù jẹnẹrálì wọn lòun ní alimobalaghatu fi shay'i watashdidu fihi bitajawuzil hadd alimobalaghatu fi shay'i watashdidu fihi bitajawuzil hadd ń tà ń pè láṣejù nínú ẹ̀sìn. òun ni alimubalaga mo fẹ́ ṣe dojú ẹ̀ mo fẹ́ ṣe dé ojú ẹ̀ wàtẹ̀sídìdù fi kọ́dà ǹsìfẹ́ kọ́rọ̀ o ọgbọ́dọ̀ <laughs> lé ní o <laughs> ẹnìkan ní àdúgbò wa ń bí iná ẹ̀ ti sọ̀rọ̀ ohun mi ní dákọ̀ ṣé jí. mo wí fẹ́ nìkan nu hajj njọ́ kan nu àwọn baba wa dáadáa ládùúgbò tán fẹ́rẹ́ ẹ̀sìn àwọn náà wọ́n dọ́rọ̀ lẹ̀ wọ́n pàdé mi Mẹdínà wọ́n wá ń fẹjọ́ àwọn tí wọ́n gbé ní wọn kà fún gba ẹbí àwọn àbúrò yín náà nù kéwù tẹ kí làwọn náà láwọn ké wọ́n wá ń fẹjọ́ kan sùn mí pé báwọn bá sì ní kó ṣe wá sí mọ́sálásí irun tí máa ń wí nì irun tí máa ń wí nì sẹ́yìn náà bá mú báwọn. mo ní ọba mu <laughs> gbàtẹ́ gbé ń pa àyà lé ń sìn fi àdìsí lé ọlọ́wọ́ sọ bàbá náà lẹ́sẹ̀ dá àwọn náà lé wọn àyà yìí wọ́n mọ̀ ẹrẹ́ jíní sìn ẹgbẹ́ kí ni wọ́n wí fún mi ìyàn máa yọ àwọn èèyàn kọ́ lé ń bí ẹ̀sìn pẹ̀lú ìdẹ́yìn ṣe yìí ìyẹn ni pé ẹ̀yin ọ̀ ẹ̀ fà lé tó eléyìí kò ní kò burú eléyìí ah no Islam o <laughs> àbí ńgbà tọ́lọ́ ń bá sì ní ò le àná ta lè mí kì í kò le alimami ibn hajar ni gbogbo ẹni tó bá ti ṣe pé n ti ń jẹ́sìn lọ́dọ̀ rẹ̀ ni àfi kó le àwa náà ti mọ̀ wọn láwùjọ wa lónìí n ti ń jẹ́sìn ntẹ́lómi gbà pé ẹ̀sìn ni àfi tó bá ṣe kíni tí n bá ń jóyàn lọ́wọ́ báyìí bí iná ǹjẹ́ bẹ́ẹ̀ lọ ẹ̀sìn tó lọ́n fìràn nẹ́bùwá muhammad sallallahu alayhi wa sallam òun àlàyé rẹ̀ ni wọ́n ní àṣẹ lónìí àfa aládìí fi àgbà ní ibn hajar ibn hajar ní alimubalagatu fi ṣe yìí mo fẹ́ ṣe dojú ẹ̀ tí ó wàá mú kíni lọ́wọ́ wọ́n tẹ̀sídì kò lé bìtàjà wúzí alhad tí ó wàá fi kọjá ààlà n ti ń jáse jù lọ. níbí ni n ti tún mú real example kan wá ìrántí ọdún mabọ̀ tí kò lè kéré sọdún mẹ́jọ àbí mẹ́wàá àwọn èèbó àwọn amẹ́ríkà ń gbà náà nígbà wọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ogun tá a wá ń rí èsì rẹ̀ lónìí ìtura àwọn náà wọ́n pilẹ̀ àti àìsílì àti gbogbo nǹkan kan yìí. wọ́n wá ọ wọ́n lọ ọkùnrin amẹ́ríkà kan ni wọ́n ń bá àwọn ará sudani wí pé <laughs> àwọn ọ̀fẹ́rù ìsìláàmù ti <laughs> sudani <laughs> kì í ṣe pé àwọn ń tako ìsìláàmù o àmọ́ táwọn ọ̀fẹ́ ni irú kíni ìsìláàmù tẹ̀yìn ara sudani <laughs> ìsìláàmù ìwúlẹ́fẹ́ wọn ni moderate islam kíni moderate islam bàbá ti já skáàfù kan mẹ́rí báyìí ó sì wọ mí ní skirt ẹ bó wọn tún ṣe ó sì dijọ́ jimá ó sì tún wá ọ̀gá rárá yíyún náà ti tó kíni wàhálà moderate islam èsì tí ẹnìkan náà àwọn ìjọba sudan wá fúnjọ yẹn ni mo fẹ́ lò nígbà àwọn oníròyìn wá bí òun náà orí rédíò mo ti gbọ́ méjèèjì o wọ́n wá bí òun náà pé ẹ kí lẹ rí sí ti wọ́n wí ẹ̀yin náà dẹ́díẹ̀ ebi mùsùlùmí làwọn ará tọ́kì sẹ́yìn pé wọ́n rí àpèjúwe bí ẹ bá débi mo ní àwọn dókítà david làwọn yìí yóò rí irú mẹ́ ebi mùsùlùmí làwọn eléyìí náà èsè bí ti ń lé báyìí ọwọ́ ni ṣeun ẹni tí ó sọ fún yẹn pé ìsìláàmù kan ti kọjá la ọgbọ́dọ̀ mọ ibi tí ìsìláàmù ti bẹ̀rẹ̀ ọgbọ́dọ̀ mọ kíni sẹmọ pé ọkọjá àlà ọgbọ́dọ̀ wá mọ àlà ọ̀rọ̀ làákàyè ni kéèyàn ó tó lè sọ pé nǹkan kọjá kíni. ọkọjá àlà ọ ní láti mọ kí ni àlà òun náà ẹni ọba ti wá kọjá rẹ lóòótọ́ gbogbo wa náà panu pọ̀ pé ọkọjá àlà ẹni tí ọba sì ti débi àlà ń á sọ fún un pé ò tí ì débi àlà pé ẹbí arákùnrin ti ń pé ìsìláàmù kan lè ọ̀kan dẹ̀ yìí kí ni ìsìláàmù torí àfi ká yanjú bẹ́ẹ̀ ni kini ala ààlà tẹni tí ibnu hajar níbi tajawuzi alhad ẹni ọba ti wá gungi sẹmọgbé ńlẹ̀ yorùbá wọn ní yẹn gungi ré kọjá ewé ńgbà bá gbégi kalẹ̀ lóòótọ́ bótilẹ̀ òkè yẹn ọmọ gígùn tó ńjọba wá gungi tiẹ̀ tó kọjá sẹmọgbé ńbo ní bọ̀ ń bọ̀ wá lẹ́nu ọkọjá lànà àmọ́ bẹ́ẹ̀ yẹn bá ń gungi ó gun èyí tó ga à ní bu ó gun yìí ti àmọ́ ńjọba ti gungi rẹ̀ rékọjá ewé gbogbo onígùlùwù gungun ẹ̀sìn rékọjá ewé ni ìtumọ̀ gùlùwù náà nù kì í ṣe pé kò gùn àmótún wa gùn ọ wá rékọjá ewé alihadu alati ibnu hajari àti gbogbo àwọn onímọ̀ ń pé bí yẹn bá kọjá rẹ̀ lọ́dà láṣejù yìí a nídà àti wàhálà púpọ̀ ká tó mọ̀ malhad mal islam al islam allahu qala rasuluhu sallallahu alayhi wa sallam ẹ dákun ẹ jẹ́ amú fọ́múlà yẹn gbogbo ntẹ̀yìn bá lè fi ẹ̀rí hàn wá nù alukur'an karim wípé ọlọ́run ló wí báyìí àbí nù hadithi anabuwa muhammad sallallahu alayhi wa sallam èyí wọn ò lè jẹ́ kínni kò lè já sèjù torí pé alukur'an àti sunna gan ni ààlà ẹni wọ́n bá wá kọjá ààlà méjèèjì yìí òun lọ́sẹ̀sẹ̀ wá kọjá ààlà lọ́sàsejù bọ̀tí béèrè kan ti máa rúwúyẹ́ lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ wa nísìnyí pé gbogbo àwọn aláṣejù yìí náà kò séyìí tí ọ̀ma ayé àfààní wọn kọ́dà àwọn tó máa pe àwọn ní alimuhadifu pé aládìísí ẹ sì níbẹ̀ yẹn bá ti wí kuraani tó wí sunna kọ̀kọ́jà là bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá wí bọ́lọ̀ ń ti wí torípa wà láwé fi èsì nílẹ̀ níwádọ̀ wa ń bì ara ń tí wọ́n kọ́ wa nù kéwù nù é pé kọ́ wí nǹkan tí ó wàá fakọ mùrọ́dà lọ́hì wà mùrọ́dà rọ̀ṣúlì tí ó bá ń tọ́lọ̀ ń gbàlérò àti ń tà nẹ́bí gbàlérò mu ó lè tú ọ̀rọ̀ mi èmi èèyàn lásán kan ó lè tú síbi ó wù ọ́ àmẹ́ láǹfààní àti wá bí èmi ọlọ́rọ̀ pé ẹ̀dá kùn ṣe é bẹẹ ti wí náà ṣe ń tẹ́ gbà lérò nù. kò sí iyèméjì ń bẹ̀ pé ní ẹni tí ó ṣàṣejù náà kọ́dà yọ rẹ̀ rí yóò ní ọlọ́run náà wí báyìí ànábì wí báyìí. àmọ́ ǹjẹ́ ńtọ́lọ̀ ń wínú ǹjẹ́ ńtà ànábì wínú àwọn wo ni ó wàá lè sọ bẹ́ẹ̀ òun ni àwọn ahlul ilmi rasikhun àwọn tá a mọ̀ pé onímọ̀ tààrà ni wọ́n. torí wọn là á wá tọ̀ lọ pé ẹ dákun <laughs> wọn tú àyà yìí báyìí síbẹ̀ náà lọ́lọ́run wí. mazahirul gulu àwọn abo ní ngbà tí a ti ṣàlàyé kí ni jẹ́ gulu wò yìí gẹ́gẹ́ bí alimami ibn hajar ti fi yé wa yìí ntí mo rò pé yẹ ká tún wá fún ni pé kọ́mọ̀jẹ̀ definition orí pépà lásán ká wá sọ àwọn. So instances pé ẹ̀hẹ́n bẹ́ẹ̀ bá ti rí yàn tí ń ṣe báyìí àwọn nu bẹ́ẹ̀ bá ti rí yàn tí ń ṣe báyìí àwọn nu bẹ́ẹ̀ bá ti rí yàn tí ń sọrú ọ̀rọ̀ báyìí àwọn nu mazahiru al-gulu kí làwọn instances tá a lè tọ́ka sí pé ẹ̀hẹ́n àṣẹ bàbá ti rírun nǹkan báyìí ó ti kọjá àkọ́kọ́ rẹ̀ تفسير النصوص الشرعية تفسيرا متشددا تفسير النصوص الشرعية تفسيرا متشددا oní tí ń wí lọ lẹ́ẹ̀kan nìna ọmọ àyà wa lóòótọ́ ó sì mú hadith anabuwa muhammadu sallallahu wa àmọ́ kí n tafsiru rẹ̀ bó lójú gbogbo ọjọ́ tó bá ti ṣe pé ń tẹ́ ẹ máa gbọ́ lọ́dún èèyàn òun ni tẹ̀fsíìrù ìtumọ̀ tí ń mú kó le kó le kó le wá nbí ọlọ́run ò ti ní ó le kó le. lápèjúwe àwọn kí n bẹ̀rẹ̀ látòrí àwa shabab àwọn ọ̀dọ́ tó lágbèlè ẹlẹ́mì ládùúrú gbogbo tíra àkídà ti ń bẹ láyé tọ́mọ nàìjíríà ń gbọ́ àtẹ̀yí tóun náà ń kà yìí bọ́bá wa rí i pé tíra ẹ̀yọ̀ kan ó tú nǹkan kan tí gbogbo àfa látòrí ayé anabuwa muhammad sallallahu alaihi wa sallam tó sì fi dàárọ̀ yìí táwọn wí nǹkan mi ọwọ́ á rí i pé tààfà yìí ló lé èyí ni ọwọ́ àgbàmù wọn bẹ lẹ́ẹ̀ máa gbọ́ táwọn kan máa pé alimami barbahari alimami barbahari ala ra'si wal ayn àfa wa ni àmọ́ hali wo wa ma'sum sádéhùn bẹ láàrin àti ọlọ́run àti alimami Barbahari kò ní síwí ni kò sí. basharun alábàárẹ̀ èèyàn ni wọ́n kàn fi imamu Barbahari sàpèjúwe ni o torí mo ti gbọ́ táwọn kan àwọn àlùfáà onímọ̀ ní àà ah, ntí àlùfáà Barbahari wí ń bì yìí bẹ́ẹ̀ kọ́lọ̀ ń wí bẹ́ẹ̀ ká nàbí wí. àmọ́ nílẹ̀ tiwa yìí èyí ń nìkẹ́ wàá rò pé kò sí tíra àkídà míì mọ́ láyé gbogbo ẹni tó bá ti jẹ pé mọ́níhàjú rẹ̀ nu tó yẹ pé ní ibi ọbaṣá lé ọbaṣá lé òun nìkan là á mọ túwìsì àyà tàbí ìfìlọ fọwọ́ mẹ́nẹ̀ gàlí náà fi dì í inú tí ń jáse jù nú ẹ̀sìn nù láyé eh, mo rò pé abdullahi bin umar ni ọ̀rọ̀ padà débẹ̀ radiyallahu ta'ala anhuma òun lọ sọ̀rọ̀ kan pé bẹ́yìn ọba tí ìgbọ́n tá à ń wí yé àwọn kàwáríjù tá à ń wí látẹ̀kan páwọn nípìnlẹ̀ àṣejùnú ẹ̀sìn nítòsí wọn ni tafsiru nusus tafsiran mutashaddida inil hukmu illa lillah pé kò sí ìdájọ́ kan o ọlọ́run nìkan ní máa ṣe kínni òun ló lè dájọ́ èyí ṣe tí muawi aliyu bin abi tọ́líbi àti muawiya táwọn tún wá gbà pa àwọn yẹn àwọn yẹn nìkan pé ẹ̀yin méjèèjì níta bá dálẹ́jọ́ o àfaramọ́ bẹ́ẹ̀ wọ́n sì gbàgbé pé ló wí bẹ́ẹ̀ pé fa hakaman min ahalihi wa hakaman min ahaliha hakamu náà nù ntí muawiya ta lise nù àmọ́ nbọ̀ làwọn kàwárí jùlọ enil hukmu ilàlè ọ̀n sèyàn ti pẹ́ nìkan pé jókòó ọmọ adájọ́ náà ó ti di kèfèrí torí pé nìkan ni máa dájọ́ ìyẹn ni pé bí yẹn bá pé yẹn ṣe bí yẹn bá pè yín pé wá parí ìjà nísìn lọ́dọ̀ àwọn kàwárí jù ẹ ẹ ti ń bọ ọlọ́run du ààyè rẹ̀ nu pé ìwọ ṣe tún lè máa dájọ́ láàrin àwọn èèyàn síbẹ̀ lọ́lọ́run wí síbẹ̀ lànàbí wí àmọ́rù nǹkan báyìí bẹ́ẹ̀ yẹn bá ti ń rìn náà bẹ́ẹ̀ tafsiru nususi tafsiran mutashadida kọ́sà ṣe pé ntẹ̀yìn ọmọ tún mẹ́sìn sí òun ní ti kọsa le kọsa le nínú àwọn madhahiru al-ghuluw min madhahiri al-ghuluw nínú àwọn ntaafi ma mọ̀ pé a ṣe àmọ́ kọjá la ṣe ń tẹ́ni wíwí yìí ó sì wà ní ààlà tọ́lọ́hún àti tànẹ́bí sallallahu alaihi wasallam su'u dhanni bil akharin su'u dhanni bil akharin kéèyàn máa lérò bú sọmọ ẹ̀yà rẹ̀ pàtàkì jùlọ bọ́rọ̀ bá dọ̀rọ̀ kínni bọ́ bá dọ̀rọ̀ ẹ̀sìn èyàn tiẹ̀ wí nǹkan míì ah Allahul musta'an bẹ́ẹ̀ bá rí àwọn ẹlòmíì kọ́dà ẹlòmíì ń ṣe ní tíra wọ́n mọ̀ wá túmọ̀ ọ̀rọ̀ tá àfa kan sọ pé àfa kọ ọ̀rọ̀ síbi tíra lókè àwọn wàá fún ní footnote tí ń sàlẹ̀ pé ntọ́ gbà lérò ni o <laughs> ntọ́ ṣe kí ni ntọ́ gbà lérò ní nítorí pé mabniyu ala su'i dhann nínú àwọn ọ̀nà mazahirul guluwi òun ni pé bẹ́yẹn bá tiẹ̀ sọ̀rọ̀ tó wà muhtamil ó ṣeéṣe kó túmọ̀ ntọ́ da <laughs> ó sì ṣeéṣe kó túmọ̀ ntí ọ̀ da gẹ́gẹ́ bí mùsùlùmí kọ́tà nẹ́bi kọ́ wa ni pé èyí tó da òun ni ó ṣe kí ni òun ni ó gbélé ó dìgbà tó bá tó wá pé ìjọ da òun gan-an ni mo fẹ́ báwo ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́lómi ń ṣe tíra ọ̀pọ̀n tíra àti ń ṣe késẹ́ẹ̀tì ọ̀pọ̀n késẹ́ẹ̀tì sí látàrí kọ́ gbọ́ sẹ́ńtẹ́ǹsì kan bí wá sí ẹnìkan àbọ̀ka sàtà kan <laughs> yọ wà ní footnote <laughs> pé àwọn tí ma wíró ọ̀rọ̀ tó wí iṣẹ́ mọ̀ wọ́n <laughs> nínú madhahirul gulu táwọn afáàní ká sá fún oníṣòwò dọ́ni bil akharin ní ti torí pé mẹ́lì asil kí ni pilẹ̀ bí n bá pàdé èèyàn nísìnyí níta tí n rí tọ́jẹ́ mùsùlùmí mọ́sáàtì gbọ́ pé mùsùlùmí ni alil asilu ni kí n kọ́ ronú aburú sí i àbí kí n ronú dáadáa sí i alil asilu ni kí n ronú pé sábdùláyì ah, wọ́n pè é wọ́n abdùláyì akọ òun ni kọ́ wá sẹ̀sẹ̀ fi wá rẹ̀ sọ fún mi pé òun èsè kí ni òun èsè ru ọlọ́run ẹrú ṣètánì lòun but kó yẹ pé ní ta kọ́kọ́ máa wò lára àwọn èèyàn níbi tó lè dé lónìí kódà bẹ́ẹ̀ lómi bá ti rí bí irú bí téèyàn gẹ fìlà rẹ̀ sí lásán wàláhì ó ní tuma irú bí tí ó gẹ fìlà rẹ̀ lọ ó ti ó ti sáré wò lọ hàn òun pé inú àwọn fírọ́kù kan tí máa tí máa gbé irú fìlà báyìí ó gbọ́dọ̀ jẹ́ para wọn ni sùn ò níbi mùsùlùmí. bẹ́ẹ̀ yẹn bá rí bí sheikh bẹ́ẹ̀ lómi bá ń kírun bó ti dìde lórí irun láti ìforíkanlẹ̀ rẹ̀ mẹ́tọ́ọ̀dù tẹ gbà dìde lásán ẹlòmíì ti stamp ẹ̀ yà you see àwọn àwọn àwọn àwọn àwọn yọ wà lọ́nu fírọ́kù lọ gbáà gbogbo ẹni tí ń bá ń ṣe léyìí fahuwa minal gaalin fi dín anabi ọkọ wa báwọn sallallahu alayhi wa sallam èrò dáadáa òun ni mùsùlùmí máa ní sí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ àpẹ ni ọba wa fún rẹ̀ sọ pé <laughs> èèyàn bú lòun ká wá fàdíra lórí ká ń o àmì èsè tó ṣe pé ní táwọn kọ̀ọ̀kan rí ẹ́ òun ni pé kódà ẹlòmíì ìrìn lásán yóò nítumọ̀ irú rìn tó rìn irú àwọn arábí ni máa rìn bẹ́ẹ̀ gbogbo eléyìí nínú àwọn instances gòlówó ni o tɔlɔŋɔ ọ̀bẹ̀ wa tá nàbí ọ̀kọ́ wa bẹ́ẹ̀ sɔlɔlɔhu alayhi wa sallam. min madhahir al-ghuluw ilzamu nafsi awil akharin ma lam yujibhu allahu aza wa jalla ta'abudan wa tarahuba wa tahrimu at alati allati abahaha allahu aza wa jala ala wajhi ta'abud. inú àwọn ọ̀nà àṣejù kọ́dẹ̀ lómi lè mọ́ mọ́ yóò rò pé ìtọ́lọ́hún fẹ́ gan nu ẹnìkan ń sọ ń jò ní pé àwọn àfáà wa kan tí tí wọ́n máa wá kọ́ wa kéwú láti ilẹ̀ Saudi jọ̀hún tí wọ́n ti wá pẹ́ díẹ̀ ní Daura <laughs> bẹ́ẹ̀ bá wa dé àwọn ìṣesí ọmọnìyàn kan ń bẹ ọmọnìyàn ní máa ṣe ọlọ́run ò sì pé haramu ni àwọn ó béèrè pé ẹ níbi tẹ́ ẹ ti máa gba atẹ́gùn tẹ́yìn ó lè máa ní fresh air àwọn kan máa gbàgbà ìwà falẹ̀ pé wọ́n àwọn afáàlẹ́ ni wàláyé náà ra gòlúwò ni kéèyàn ọmọ harama ntọ́lọ́hún ṣe ní mubahu ntọ́lọ́hún ní kíni bọ́ bá wù ọ́ ìtumọ̀ mubahu nù o. No bó bá wù ọ́ òsè ní tó lè di pé àwọn àfáà náà nu pé kọ́ bá ń bi tí wọ́n ti ń jó disco àbí wọ́n ti ń mutí àmẹ́yìn béèrè pé bó ti wà ń lu tàwọn o kọ́dà àmẹ́yìn bá fẹ́ gbatẹ́gùn tí ó ṣe bí tẹ́ǹtì àwọn àtàwọn fámìlì rẹ̀ tẹ́nìkan ò wọn bẹ́ẹ̀ mọ́ka bẹ́ẹ̀ mẹ́dínà kí ló sọ ọ́ dé wọ̀nú ẹ̀sìn àwọn àfáà náà nù ọ̀pọ̀lọpọ̀ èmi náà ń jọ́ kan mo ní inú ọdún gbangbata wà ń Saudi mi àtàwọn fámìlì mi èmi máa kó wọn lọ àwọn àwọn afáwọn náà kọ wọn náà wọn jòkó yìí àwọn máa kó wọn lọ hadaiku ẹ̀yin náà ẹ sọdún garden garden halal halal garden torí ká máa ká máa kọ̀ yádà rẹ̀ mo wá fẹ́ dẹ̀wò bẹ́ẹ̀ lọ́dún kan nílẹ̀ yìí lẹ́yìn ah dọ́gba ah ah ẹ mọ ẹ ti jù báwọn lọ mọ ju kí ni lọ. gbogbo àwọn ọ̀ràn báyìí mọ̀tò ọ̀hìnrè gòlò ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn onímọ̀ fẹ́ ṣe láwùjọ wa yìí torí pé sọ̀rọ̀ ni òjẹ́ wọn ṣe ọlọ́run ò sì pé wọ́n bẹ̀ ṣe àmọ́ pé yẹn bá rí wa ń bẹ̀ nísìnyí <laughs> wọ́n ó kínní àmọ́ kéèyàn mọ̀ pé ìpìlẹ̀ gòlówó nù nítorí wa bá ṣe ní haramu yọ haramu rẹ̀ àtàfà àtọmọ kéwù ni àti já ilé àtòní mímọ́ àmọ́ kéèyàn ọmọ harama ntọ́lọ́wọ̀n harama rẹ̀ mina tashaddudi fid-din inú àwọn ọ̀nà kínní ìmú ẹ̀sìn lé lọ́nà bí tó lọ́wọ́ gbà mọ́lẹ̀ nù. min madahiri al-ghuluw rayi wa 'adamu lil rayi al kò burú kéèyàn ó ní trust inú àfa kan yá wọn gbà pé baba Albani àfa ni wọn lápèjúwe ni o mo gbà pé Sheikh Ibn Baz àfa ni wọn hmm? kódà mo gbà pé dókítà Asrau àfa ni wọn káwa náà wálé kò burú àmẹ́ rí pé bo ni ó ti burú níjọba ti wá di pé ah, àwọn dókítà ò wí báyìí Eh, nẹ́sù ni baba Albani ò wí bẹ́ẹ̀ àtàásùbù lè ra yìí njọba ti di pé ní àfẹ́ gbọ́ ọ̀rọ̀ ẹlòmíì mọ́ kọ́dà bó ṣe pé ní òun súnà náà ni ẹ́ tọ́ba ti di pé ní àfa tiwa táwa ti gbà fún nìna kọ́dà ẹlòmíì gba àlọ́ bí wọn ná ní abánika kàmá ṣe èyí téèyàn lè ṣe bẹ́ẹ̀ wà o lẹni tẹ́ ẹ mọ̀ pé ní wìkúwì ni bọ́ bá wí nǹkan fún yẹn wá bí wọn o pé ẹ̀rọ àkùnrin tó wí lónìí ni o wá bí wọn o má jọ sọ ọ́nù o àmọ́ tá à ń wí ni pé ẹ̀yin náà mọ kàtígórìsì àwọn àfa yá ń súnà làwọn eléyìí ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànábì wọn ń wí ìsàsẹ́jù débi àtàásùbù lè ra yìí kó pé ní èèyàn wá ní fẹ́ gbọ́ ráàyù mi àfi ráàyè àfa àtẹ̀yàn nìkan bẹ́yẹn bá ń rin irú ọ̀nà bẹ́ẹ̀ náà yọ padà já sí kínní algolowo èdè mimadọ́hiri algolo anadọ́rọ̀ mithaliyatu ila almujtama mithaliyatu ila almujtama nínú àwọn instances golowo kọ́dẹ̀yìn alẹ́ mama oníjọ́tọ̀ ọba ti ń tọ́ ti ń tọ́ ti ń rí i àdúgbò rẹ inú agboolé yín inú ìlú yín kò yẹ kí ọlọ́run ó wa sáàrin àwọn eléyìí <laughs> kò yẹ kíkíni kẹlẹ ẹlòmíín lè pé kí làwọn eléyìí ń ṣe láyé kí ni wọ́n ṣe wọ́n ń ṣe rí lẹ̀ ọ̀dà lóòótọ́ àmìyàn gbọ́dọ̀ mọ̀ pé súnà ọlọ́run ni pé àwọn kan máa lòfin ọlọ́run àwọn kan ó sì máa ṣe kíni àwọn kò sì máa takò díútì ìwọ ni pé kó jẹ́ wọn ó rí na pé ní ẹ̀tẹ̀ lófin tọlọ́hun àmọ́ kéèyàn ọmọ retí pé mùsítẹ́mọ̀ wù màláìka lòun ọmọ gbé dúró èrò báwọn bá ti ń bẹ lórí yẹn kò sí ní tí ó padà kángun rẹ̀ gòlúwù fìdí nìyí ọlọ́run sì ti ṣe kò jẹ́ kí excuse kankan wà ìwọ náà bíra rẹ wò tó bá jẹ́ pọ́ possible ni ẹ́ eh? kọ̀yẹ́ kárẹ́ ni tí ó ṣe sì náà dépò wọn lẹ̀ lóko nú àwọn sọ̀hábí ànábì ẹ̀kọ́ lọ́lọ́run fi kọ́ wa <laughs> sallallahu alaihi wasallam pé mujtama'u màláìka yàtọ̀ fún mujtama'u kínní ó yàtọ̀ fún àkójọ màláìka sẹ́ ó fún kínní ó fún àkójọ ọmọnìyàn òun ló ṣe wá nu hadithi kan pé inú ẹni tó lóore jù nínú ọmọ ànábì adama alladhi yukhalitu an-nasa wa yasbiru ala adhahum èwo lọ dáa kí n dá àwọn mìíràn làwọn lọ dá lulẹ̀ àìgbẹ́sìn yé tó pé àfẹ́ da ìlú tiwa lẹ tó pé gbogbo nǹkan ẹ̀sìn ni a máa lò anábìlẹ̀ yìí tó dáa ni pé wọ́n tó ń rora pọ̀ mọ́ kínni àwọn èèyàn ọ́ rí wọn tún ṣe wọ́yẹ́sibirù àlà adáhùn ó sì máa lè fara mọ́ nira tí wọ́n bá ń ṣe fún ọ àmọ́ kéèyàn máa rí rẹ̀ ń rí i pé ní yẹ káwọ kọ́dà lómi ọgbọ́ bọ́ọ̀lù ọlọ́run ṣe dáhùn eléyìí àbí bó kí làwọn eléyìí ń ṣe láyé gan sunnatullah sunna ọlọ́run ni àwọn màláìkà ní la ya'sunallaha ma amarahum wa yaf'aluna ma yu'marun ìwọ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bó ti ṣe ọ́ bó ti ṣe ọ̀hún ni ọwọ́ aláàánú tiwọn náà gbogbo ntọ́ bá lè ṣe tó tún máa gbaládá lára wọn àmọ́ kéèyàn wá sọ̀rọ̀ ẹ̀ di dádì <laughs> bí àṣà Yorùbá yàtọ̀ fún tuma dádì lédè bò pípé <laughs> ẹnu àwa àwa bá wọn ṣe àwa bá wọn ṣe kọ́dà nìkan ti wá fún mi mọ̀mọ́ rí pé dókítà àwọn tí a máa rí tẹ̀ máa kí wọn <laughs> kò yẹ kẹ́ ẹ máa kí wọn ah, kí ló dé ìgbéwọ́n bídíà ni wọ́n mọ̀ mọ́. àmọ́ ṣé nígbà tí n bá wá kí wọn ní ní rí dá wà sí i a pé gbogbo ẹ̀ lọ́làlà o a pé kéèyàn dara wọn náà kọ́ mọ́ mọ́ yàtọ̀ àti bídẹ́ àti súnà pé àjọ ń ṣe gbogbo ẹ̀ pọ̀ náà ni àmọ́ n tà ń wí ni pé èèyàn gbọ́dọ̀ ní ní fíìwù rẹ̀ pé kò ní sẹ́sẹ̀ láwùjọ yìí kò ní sí bídíà kọ́dà kò ní sí síríkù yọ wa èyí ń lèyàn ò fi wá mọ kí ni dawuru kí lójúṣe tí islam retí lọ́dọ̀ wọ́tọ́ ló ń sànú. aya kan lè mi máa sábà rántí inú alukur'an karim kadhalika kuntum min qablu famanna allahu alaykum olúwa níbẹ̀ yìí náà ti rí tẹ́lẹ̀ nù famanna ọkàn wọlọ́hún ó wọlọ́hún lọ́kàn sànú ẹ̀yìn lọ́lẹ́yìn orin náà siratul mustaqim ẹ̀ wọn ò yín dáa àwọn tí ń rìn náà siratu jahimi náà lọ ẹ̀yin náà tiẹ̀ ti rin irú ẹ̀ kọjá kadhalika kuntum min qablu famanna Allahu alaykum torí náà káfí tètè lọ́n àsìkò kama mo ní point by point an-nadhara al-mithaliya ila al-mujtama nígbà yẹn bá ti ń wo àwùjọ rẹ̀ ẹ̀ àdúgbò rẹ̀ agboolé rẹ̀ nírí pé ní làwọn eléyìí kan ṣe rí báyìí gbìyànjú ọmọ tún wọn ṣe nínú. No, مظاهر الغلو الجرأة على النيل من أهل العلم ورميهم ورميهم بالعظائم ونبذ كلامهم nínú gbogbo ẹni tó bá ti gbọ́ sí bẹ́ẹ̀ à torí ẹ ìlú tọ́lọ̀ ní káwọ́ gbé díẹ̀ ó jẹ́ ká ní experience rẹ̀ mo máa ń sọ fáwọn èèyàn pé nineteen eighty nine tèmi dé Madina tá a bá àwọn ẹ̀gbọ́n wa ń bẹ àwọn àlùfáà wa àwọn náà wà ń jòkó yín sọ lójú wọn nísìnyí bá a ṣe báwọn àlùfáà wa ń jọ náà ó wù mí kí ló tún padà lónìí àwọn ọmọ yàtọ̀ láàfáà kan àfáà kan àfáà hisibi àfáà idio hisibi kódà mọ̀ pé à ń pa àfáà kan ní sálàfí níta mọ̀ ní pé ahadu al-ilm yá àwọn àfààní onímọ̀ ni wọn. sẹ́ríjọ́ tó bá ti di pé irun tó ṣẹlẹ̀ láwọn ilẹ̀ lárúbáwá lónìí tá a bá tètè ké kó tó wọ̀lú tiwa náà níjọ́ bá ti di pé ní àtúnlẹ̀ sọ̀bẹ sáàrin àwọn àfọ̀nsún náà àpá àfọ̀nbídíà o àpá àfa àti ń nǹkan o àfa àpá àti ń o àfọ̀ náà náà tẹnìkan ó tún wa wá pé kílẹ̀ ń wá lọ́dọ̀ ẹ̀ ẹ̀hún tó tó a rí níbi lọ́lọ́ kí àwọn kan jò ní bí ti máa bẹ̀rẹ̀ nù ó ti wá lé lónìí láwọn ilẹ̀ Lárúbáwá nínú àwọn àlùfáà wa kọ́lọ́n kọ́ mọ́sá àṣàlékún àlàáfíà fún wọn ẹnìkan sọ̀kan fún mi ń jò ní inú àwọn àlùfáà wa náà lọ sọ inú mi sì bàjẹ́ ó ní ẹ bá ìfẹ́ dákọ̀ wọn ni o ọ̀pọ̀lọpọ̀ yín lẹ́ mọ̀ wọ́n pé ẹ bá bàbá alámọ̀yìn sọ̀rọ̀ àwọn tiẹ̀ dọ́dọ̀ wọn jò ní wọn lọ rẹ̀ wọn lọ́sibítù làwọn ti lọ bá wọn ntọ́ wa bà wọn nu ni pé àwọn ọmọ wọn yóò kó lọ́sibítù náà <laughs> àwọn sábà níbi <laughs> ìgbèrí bàbá bàbá ní ọsibítù náà nàdún ti ń wí fún pé ya sheikh ẹ ṣe ra yòókù fúlàn asna alẹ́ ìkàlùwọ̀ sọ́ọ́dẹ́kù lórí ààrẹ tí bàbá wà náà pé ẹ ṣe pé ṣe kílẹ̀ rí sí ẹni báyìí àfa náà lẹni tí wọ́n rí fa wọn o ń sọ̀rọ̀ yín dáadáa ń jó ní ìfà sókùrọ̀ ni àbí àbí irọ́ ni àbí ń sòótọ́ ẹ dákun sí fatiwa lélẹ́yìn wọ́n ti bá a débẹ̀ téèyàn bá rí ọ̀pọ̀lọpọ̀ wọn wà láìkè ṣe màlúkù tí wọ́n wá irun tí wọ́n wá lọ́nu ọmọ tó ń wí nǹkan báyìí ìjọba ẹ ṣe ráyókùn fíì níjọ́ tí wọn náà bá dìde pé ntọ́ ń bá kinu òun rìn náà gùlù tí àlùfà àwọn àlùfà òwúwo lẹ́nu ọmọ kéwú mọ́ òun làwọn afa ma ní luhumul ulama'i masmuma wa'adatullahi fi man yantahiku hurumatihim ma'luma àwọn àlùfà ní ẹran àwọn onímọ̀ masmuma ìwọ ni o laysu ma'sumin òun láti wílẹ̀ kan kọ̀sádéhùn láàrin àwọn àtọ́lọ́n pé wọn ò ní sì yí ìsìwí wọn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta òun ní ọjà àfimọ̀ pọ́ mi èèyàn ni wọ́n ọmọ kan gbọ́ òun jẹun yóò tẹ́jọ́ kan ní <laughs> jamiu náà ni lọ́ba dáná sun fatul bari pé òun bí díà ní ibùdó ajá rìn náà torí pé ó ṣe ta wíìlì ṣe ta wíìlì wọn lẹ́nu kanna kanna sí tíra Nawawi àwọn tí ó sì tí kanna sí ń lu ti wáyà yín ẹ mọ̀rú ahọ́n tí wọ́n fi ń sọ̀rọ̀ Nawawi Ibn Hajar tí wọn ò tó bá tẹ̀ ẹsẹ̀ wọn gbogbo ẹni tí àfa sunna alfa tó gbìyànjú lójú ọ̀nà tọ́lọ́hún lójú ọ̀nà sunna nebà Muhammad sallallahu alayhi wa sallam tọ́ba ti fẹ́lẹ́ lẹ́nu rẹ̀ à ìrìn náà kíni ìrìn náà gòló nínú mọ̀tọ́ hírú àlùgòló àlùjúrà. kéèyàn láyà alànàìlì min ahlil ilmi min madahiri alghulu التسرع في التفسيق والتبديع والتكفير ìmọ̀ kánjú ìmọ̀ yára pé ìjọ sàmọ̀ ya ẹlòmíì la ni pé ọkàrájà àbí ọkàrájà sọkàrájà sẹgbọ́n tí ń wíwọ́n. tẹ bá rí tẹlómi bá wojúmọ́ tíra kan tí ń sà ń wò ń sà ń wá kálímọ̀ kan tí ó sọ pé lamọ̀ ń ti di kèfèrí kí lọ fẹ́ gbà mẹ́. kódà èyí tí ò wí náà wọ́n mọ̀ wá lọ gbẹ̀hẹ́n sẹ́rí báyìí nítorí wíwùn tẹ bá wá ka láì méjì sí ìsàlẹ̀ rẹ̀ yóò dantí ìgbọ́kúgbọ́ tó ń gbọ́ yé lókè òun yóò dànù o àmẹ́nu yóò kọ́dà ẹnìkan sọ fún mi pé bí wọ́n ti máa ṣe ni pé wọ́n ti ní kinní tá máa fi tọ́ ọ́ yìnyín tẹ bi kíní yẹlò kankan o tẹ bá ti rí tíra àrùn wọn wọn wà á ti tọ́lé àwọn kankan bẹ́ẹ̀ ibi tí wọ́n fi ọkà nu de wo bí yẹ wo bí o ti faraja kí lọ fẹ́ gbà ń bẹ ń pé ọmọ ẹ̀yà rẹ mùsùlùmí ọlọ́ọ̀nà opposite àwọn sọ̀hábì ànábì ni ọ́ inú tí wọ́n máa bàjẹ́ ni bí wọ́n bá lù sí yàn lọ́ọ̀nà ìwọ sì ìdùnnú ẹlòmíì lónìí tó pẹ́rẹ́ ló ń súnà náà ni pé ó ti jáde eléyìí inú àwọn ọ̀nà téèyàn fi mọ̀ pé sóun ti kọjá la ọ̀kan nù àtẹ̀sẹ̀rùn kárọ̀ ọmọ yáàyàn láti pè èèyàn kèfèrí kárọ̀ ọmọ yáàyàn láti pè èèyàn ní ombidia nínú táwọn onímọ̀ júwe fún wa ni pé mímọ̀ bọ́ hírí àlùkò من مظاهر القلوب التسرع في حمل السلاح والفتك بالأرواح وتدمير الممتلكات بغير حق gbogbo àwọn yìí tá a ti ń wíbọ̀ tẹ́lẹ̀ yìí step upon step ni ibi tí wọ́n padà wá já sí ládé yìí. Eh, layer by layer ni sẹ́rí kò ṣeé ṣe kí ọmọ èèyàn kọ́kàn dìde ńjọ́ kan kó sì pàdé èèyàn ẹgbẹ́ rẹ̀ kó sì tọ̀bẹ̀ bọ́ àbí kó sì yìnyín ń ban àwọn nǹkan ti ṣáájú rú àwọn tó ti ṣáájú ni tá a ti ń kàbọ̀ yìí ó ti gbé sórí rẹ̀ pé mùsàmà màláìkà ló yẹ ká máa gbé kò yẹ kí irú àwọn eléyìí ó wà láyé àwọn àlùfáà tí ó ké fún un náà wọ́n ti yẹ̀yẹ́ <laughs> lọ́dọ̀ ẹ̀ gbé tí bá ní bàbá gbé bàbá kíní wo kódà àwọn ẹlẹ́lòmíì ti bá tiẹ̀ débi àwọn sọ̀hábì ànábì ibùnú ibùnú ibùnú òun sọ̀rọ̀ kíní fún yẹn sọ̀rọ̀ ibùnú sọ̀hábí ànẹ́bí ridwanullahi ta'ala alayhi sí ẹn tí ó padà wá lítò bá bá rí cob òun ni pé ẹ̀mí ọ̀wá ní jẹ́ nǹkan kan má ah, ẹni tí wọ́n ti fàwé jẹ́ ẹ̀yọ kó nu ìjọ láìláà ìlàlá sẹ́mu pé kọ́ má gbé ayé mọ́ èyí wọn ò èyí wọn ò kò mú kò wúwo kò sí í ṣe nípìlẹ̀ tí ì bá ipá àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tá à ń fojú wò kínkìnkínkìn tá à ń kà látẹ̀kan yìí ń ti ń tàrà ń lera wọn ń lera wọn èyí tí ọwọ́ ajẹ́ nàtíjà rẹ̀ ní ti gbogbo wa ń witness lónìí. ẹ̀mí ọmọ èèyàn wà yọ wà yẹ̀yẹ́ bí ì bá ṣe pé kínní kéèyàn lọ kódà kí common sense ó sọ fún yẹn pé mọ́sálásí jimoh kanu bó ṣe alùsùn náà yọ kan. <laughs> yọmọ wá jímọ̀ yìí <laughs> kéèyàn wá gbémọ lọrù bí àti bọ́ǹbù kọ́mọ̀sá láàpárọ̀ mọ́ àmọ́ ńgbà táwọn nǹkan wọ̀nyí bá ti tó bá ti ṣáájú kò kò ní jọjúmọ́ kò jọ ha òun náà bọ́ bá padà ronú sí gbà ah, ládùúrà àwọn eléyìí bọ́sẹ̀ <laughs> nìkan á rí bọ́ bá tiẹ̀ ní rú jẹun ẹn but ẹ̀mí ó ti yẹ̀yẹ́ káwa ké fún gbogbo ẹni tẹ́mi bá yẹ̀yẹ́ bẹ́ẹ̀ kó wo gbogbo hadith anabu muhammad sọ kó wo ayé alukur'an alkarim ma kana li mu'minin an yaqtula mu'minan illa khata'a nínú atharu kan inna min waratatil umur nínú àwọn tí o pé bí yẹn bá ké waratọ ní téèyàn tọrùn ara ẹ bọ tó wé mẹrẹ lọ́rùn. tó yẹ pé ní òun náà lọ tọrun ara ẹ̀ bọ́ ẹ̀yàn ọkùnrin soso rẹ̀ lọ́rùn àwọn onímọ̀ ní nínú rẹ̀ ní kíni kẹ́jẹ́ ẹnìkan tọwọ́ rẹ̀ dáadáa kọ́ gbẹ̀mí èèyàn ẹ̀mí èèyàn wá jọjúmọ́ nínú atharu kan ó tún wá pé wọn là nẹ́bùa ń nà huruma kan lọ́dọ̀ ọlọ́run huruma ju huruma kàábà lọ bí kàábà ti ní huruma to ama o kò ní bí ó gba àwọn nǹkan wọ̀nyí bá ti ṣáájú kò sí ẹ̀kọ́ sẹ́sùn kan lẹ́yìn <laughs> àpò kọlọ̀nkì kọsànù wa. lẹ́yìn tá a ti sọ fúnra wa àwọn mọ̀gọ́rù gbòlówì yìí àwọn mọ̀gọ́rù mi lè wà tẹ́mi ọ̀ràn tí o àmẹ́nu àwọn bàtà mẹ́nuba yìí náà mo rò pọ́ kọ́tà cross ọ̀pọ̀lọpọ̀ nta àmàrí pé hẹ́n bẹ́ẹ̀ bá ti ń ṣe nǹkan báyìí gbòlówù nu o mo wá tún fẹ́ ká tiẹ̀ wo pé asbabul gulu madahiru aná mo ti ń wí látẹ̀kan àwọn tí àwọn àpẹẹrẹ àpẹẹrẹ rẹ̀ ẹ̀ tá a fi mọ̀ pé baba nǹkan báyìí o gulu wù ní baba nǹkan báyìí o gulu wù ní àpẹẹrẹ àṣejù ẹsẹ̀ wọn ìmọ̀mù asbabul gulu fi dì kí ni wọ́n ń fà á àti rí àwọn àpẹẹrẹ rẹ̀ sẹ́mọ̀pá àpẹẹrẹ ni pé bí ìgbà tí ń ti ń rẹ̀yàn díẹ̀díẹ̀ nígbà táwa bá tó rí ìgbà tójú rẹ̀ pọ́n <laughs> táwa gbà èyí ṣe kí ló ṣe yín bẹ́ẹ̀ kó tó di ojú pípọ́n nì sẹ́mọ̀ pé àhà ibẹ̀ ń la wá fẹ́ lọ nísìn ngbe koko bá ti jọ lójú yàn gbàngbà ẹ̀ ní mọ̀kọ́ rẹ̀ àmọ́sẹ́jọ́ tí ó bẹ̀rẹ̀ sí rẹ̀ ni lọ́jáde jọ̀ ń kọ́ òun ló fi yẹ kí a sọ̀rọ̀ lórí kí làwọn asbab àwọn tí ń bí àwọn tá a wá ń rí tí ń jẹ́ mọ̀gọ́ hírò yìí pàtàkì jùlọ mọ̀gọ́ hírò eléyìí tá a fi parí rẹ̀ yìí tẹ́mi ọ̀ fẹ́ jẹ́ nǹkan kan mẹ́yìí. asbáàbù yẹn pọ̀ tásìkò lè gbà wá àmọ́ ní láti sọ ní kúkúrú ń pín sọ́nà méjì aláwọn asibabun kharijiya tí èsì pé àwa gan ọ lọ́wọ́ sí àwọn kan ní ni wọ́n kó bá wa àwa láwọn asibabun dakhiliya àwọn asibabu táwa gan hun wa tó yẹ pé àfọwọ́fà ara wa àwọn yóò náà pọ̀ nínú àwọn tí ń fa gbogbo ń tà rí yìí tó jẹ́ pé mo láwọn kan ni wọ́n kó bá wa mo sọ̀rọ̀ pé ó yẹ ká sọ̀rọ̀ débẹ̀ náà torí pé yàn bá rí bí gbogbo ayé ti dì lónìí yìí pàtàkì jùlọ gbogbo bí tí mùsùlùmí bá wà á ti fẹ́ di pé bí wọ́n bá rí yàn tí yẹn wọ jàlábíà lásán wọnú pléènì nísìn wọ́n fẹ́ wẹ́ nìkan pé kó jòkó tí yàn pé àtúntún nírun gbà nígbà tí wọ́n bá ti dìde ẹ mọ̀ sọ o <laughs> ọmọ ẹ bá lóun lọ tọ́lẹ́ẹ̀tì <laughs> torí pé wọ́n ra àwọn kan tí ń wọrú ẹ̀ tí <laughs> tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ inú tí ó fà á tí a sì gbọ́dọ̀ má máa sọ wọ́n fẹ́ gbọ́ o wọ́n fẹ́ gbọ́ èyí táwọn alágbára ayé náà dálẹ̀ pọ̀ mbẹ́ àwọn tí wọ́n ń pera àwọn alálágbára ayé lórí kíni àbòsí. Si tí àbòsí ń wá hàn débi pé gbígbà tí yẹn pèsè ń tọ́ bá sí tí yẹn bá wá wo ìtàn ìtàn ìtàn àgbáyé ní nǹkan bí ọgọ́rùn-ún ẹdín sẹ́yìn àwọn ọmọ yìí tó ti ṣáájú o bọ̀dé díẹ̀ táwa lè kà nínú àwọn àbòsí bàbá kó àbòsí mẹ́wàá kalẹ̀ lágbàáyé o mẹ́sàn-án lọ jẹ́ nàṣíbù ti mùsùlùmí ń mẹ́sàn-án lọ jẹ́ pin ti mùsùlùmí ń àbòsí táwọn alágbára ayé ń ṣe láti bí ọgọ́rùn-ún ọdún bàbá kó kalẹ̀ pé ah àbòsí lélẹ́yìí àbòsí lélẹ́yìí bẹ́ẹ̀ yẹn bá wádìí ẹ̀ fínífíní ẹ̀ rí i pé ta ló jẹ́ fíktìmù mẹ́sàn-án bẹ́ẹ̀ mùsùlùmí ni. nínú èyí tí ó pọ̀ jù kọ́ra gbogbo wa la ké nù nígbà tá à ń kọ́ hadro la alamílẹ̀ islam wa mọ̀ wá pé psychospicot ètèfà <laughs> kéya psychospicot. ara ọ̀pọ̀lọpọ̀ ntí ò jẹ́ kílẹ̀ Lárúbáwá kó tutù dò nínú. No ní tìtorí páwọn kan ṣàbòsí wọn lẹ́ni ó su ni ó lọ́gbàgbé ẹni ó kó òun ò ní ṣe kíni òun ò ní gbàgbé tẹ́bá tiẹ̀ wá ara wọn kan tábà ní tó ẹ fi wọn lẹ ẹ rí ẹnìkan méjì tó pé fi wọn lẹ̀ ń òun náà tún wá paṣẹ sọmọ tó bí <laughs> òun náà paṣẹ sáwọn kí ń sa Speakout ní 1916 téèyàn náà lè lọ́ọ́ wò ó kọ́ kàá àwọn lárúbáwá ìlú Hm, wọ́n bẹ lábẹ́ àwọn atrak nígbà náà adáwòlá lọ́kùnmáníyà àwọn náà sì ní ọ̀tí àwọn ọlọ́run àwọn fẹ́ gba òmìnira wọ́n wá àwọn náà lẹ̀dí àpò pọ̀pọ̀ mọ́ àwọn western world àwọn èbó tá à ń wí pé ẹ ẹ sọpọ́ọ̀tì wa òun náà ń pè ní world war one alḥarbul alamiya al'ula pé a a a ẹja jọ kojú àwọn àwọn turkey join àwọn àwọn Italy nǹkan kan ẹ̀rá wa tí àwa jẹ́ kínní Amẹ́ríkà UK nǹkan ẹ̀yẹn kún wa bí a bá ti borí wọn òmìnira tẹ́yìn náà lẹ́yìn ń fẹ́ wọn ní rọrùn ní ọ̀wà ntí ó jẹ́ kí gbogbo lárúbáwá sẹ́mọ̀kọ́ mọ̀ ya wọn ní Turkey mùsùlùmí ni wọn àmọ́ wọn náà fẹ́ bọ́gbà èsè <laughs> abẹ́gbà òmìnira kí world war one ó tó parí àwọn ọkùnrin méjì èèyàn méjì ní jẹ́ Sykes Picot ó nù tán Sykes ó kọ̀ kan nù Picot ó kọ̀ kejì nù mo rò pọ̀ kan wá from France ọ̀kan from UK àwọn méjèèjì ni wọ́n lọ ṣe mítínì tí àwọn ìjọba wọn rán wọn pé ẹ sáfihàn lẹ o <laughs> bíjà bá parí tán ìwọ mú ìwọ mú ràákì <laughs> ṣé káfẹ́yìn ní suria, sẹ́yìn <laughs> ọ̀fẹ́ misira bí wọ́n ṣe pín gbogbo lẹ̀ Lárúbáwá eléyìí sọ̀rọ̀ àhesọ o Sikes Picot S I K E S dash P I C O T of a nineteen sixteen àwọn wa ní tọ ìjà ti tán o àwọn turuki ti ọjà ọtán kè tán àwa ni a di new colonial masters fún yín gbogbo ní tilẹ̀ lárúbá fi wọ abẹ́ àwọn èèbó ìpìlẹ̀ rẹ̀ nù òyì wọn tẹ́lẹ̀ mi ọmọ lárúbáwá mi ọmọ mùsùlùmí mi dọ̀la nínú àwọn àbòsí tó hàn ká má wàá sọ àwọn àbòsí pẹ́pẹ́pẹ́ èyí tí ó jìnnà tí gbogbo owó tètè rántí ni ti ń ṣẹlẹ̀ ní Palestine káwọn kan mọ̀ pé láti tó lé láàdọ́tọ̀ ọdún ẹjá wa náà mọ̀ darí ara wa láàrin àádọ́tọ̀ ọdún yìí ẹ wá wo àwọn ibi tí wọ́n ti gbà láàyè pé ẹ̀yin náà máa lọ ẹ̀tì tó dá dúró fúnra yín èyí tí ó jìnnà ń jó ní ní Sudan yín àyín tòsí wa gbogbo ibi tí ẹ bá jẹ pé mùsùlùmí ní ń jàjà òmìnira ń gbà ní ń wí nù àwọn kan wá ń jà tiwọn láti ní tí mo fẹ́ sọ ń bẹ̀ ni pé ṣẹ́ẹ́rí kínní yìí ó ti tó polú ọjà gbòlúwù táwọn alágbára yìí náà bá fẹ́ gbọ́ àwọn nǹkan wọ̀nyí sẹ́ àwọn gan tó mọ mákẹ́ẹ̀tì <laughs> gòlúwò gbé sẹ́bẹ̀rì tí wọ́n ṣe ṣe eléyìí dáa á rí ẹlòmíì tààrọ ó bù lóòótọ́ gbẹ̀ẹ́n ní táwọn ẹni <laughs> tí wọ́n ṣe fún wa nu à ntọ́ bá gbà ní o bàbá báwa ọba tiẹ̀ lágbára ká kojú yín lójú ìjà bó ṣe ká máa kojú yín lábẹ́nu ẹ̀yin abárímú nu yín eléyìí ń bẹ nù alasibabu alifarijiya tọ mo ní wọn fẹ́ gbọ́ o wọn fẹ́ gbọ́ o ìtàn ni kò sì lè yí padà àwọn àbòsí tí ń ṣẹlẹ̀ lágbàáyé ọ̀pọ̀ nínú àwọn àbòsí wọ́n lé àwọn kan já pléènì ní Libya àwọn sọpọ́ọ̀tì ẹnìkan já pléènì àmọ́ ẹ mọye tí wọ́n san lórí ẹ̀mí kọ̀ọ̀kan ẹ̀ kí ni wọ́n ń pè àbá àjáwárí Eh, eh, local bay àbí kíni eh? aha owó tí èèyàn ò ní lọ́lọ́wọ́n bá kó sí mọ́ yẹn owó tí ò ní tó sí mọ́ yẹn láyé òní wọn ní ẹnì kọ̀ọ̀kan tí ń bẹ nínú pléènì òye tẹ́ sàn ní gbogbo ẹni líbi àsán. bẹ́ẹ̀ bá wá kọ̀m̀pìà rẹ̀ gbogbo ntẹ́yìn náà lè find out ní o bí wọ́n bá wá pààyàn ní Afghanistan ẹni tí wọ́n bá sanwó ẹ̀mí fún tọ́pọ̀ ní ọgbà kàmùsùmíà dọ́là rẹ̀ five hundred dollars ẹ̀mí tí mùsùlùmí ò ju ọgọ́rùn-ún márùn-ún dọ́là lọ àmẹ́mi tìyín gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ti tó ẹni ọba fẹ́ lò ó tí ìpolú ọjà gbólúgbé à síbẹ̀ yìí náà rí torí náà bọ́lọ̀ ń bá ní káwọn náà gbọ́ níbí nìkan káà ti ń wí àwọn ti ń wí fún wọn náà ń wí àmọ́ wọn ò tí ì gbọ́dì sìn ín gba à ẹja ẹja lísìn sáwọn ará bíi náà ẹja yọ torí ọ hàn sí gbogbo ayé lónìí pé àwa mùsùlùmí tí a yẹ ṣe aláṣejù pọ̀ ju àwọn aláṣejù lọ a máa ń sọ fún wọn pé ẹyọ tí àwọn aláṣejù nu wọn mọ gbẹ́sẹ̀ lé ẹ tí ayé òbí ní gbádùn ẹ̀yin náà mú kó mẹ àwọn náà ò ṣetán àti mú kó lódodo ọ̀rọ̀ àwọn náà ṣe tán láti mú kó tọ́ ká dálẹ́yìn odó báwọn ká